nítorí náà lé èmi ò ṣe orúbọ ayọ̀ nínú àgọ́ rẹ̀ èmi ò kọrin nítòótọ́ èmi ò kọrin ìyìn sí olúwa gbọ́ olúwa nígbà tí mo bá fi ohùn mi pè ṣàánú fún mi pẹ̀lú kí o sì dá mi lé ohùn nígbà tí ó wí pé ẹ máa wá ojú mi ọkàn mi wí fún ọ pé ojú rẹ olúwa lé èmi ò máa wá má ṣe pa ojú rẹ mọ́ kúrò lọ́dọ̀ mi má ṣe fi ìbínú sá ìránṣẹ́ rẹ tì ìwọ ó ti ń ṣe ìrànlọ́wọ́ mi má fi mí sílẹ̀ bẹ́ẹ̀ ni kí o má ṣe kọ̀ mí ọlọ́run ìgbàlà mi nígbà tí bàbá àti ìyá mi kọ̀ mí sílẹ̀ nígbà náà ni olúwa yóò tẹ́wọ́ gbà mí kọ́ mi lé ọ̀nà rẹ olúwa kí o sì tọ́ mi lé ọ̀nà òtítọ́ nítorí àwọn ọ̀tá mi má ṣe fi mí lé ìfẹ́ àwọn ọ̀tá mi lọ́wọ́ nítorí àwọn ẹlẹ́rìí èké dìde sí mi àti irú àwọn tí ń mí ìmí ìkà ṣùgbọ́n èmi ti gbàgbọ́ láti rí ire olúwa ní ilẹ̀ alààyè dúró de olúwa kí o sì tújúká yóò sì mú ọ lé àyà mo ní dúró de olúwa.